قال أبو جعفر الطحاوي رحمه الله ونقول الله أعلم فيما اشتبه علينا علمه ونرى المسح على الخفين في السفر والحضر كما جاء في الأثر والحج والجهاد ماضيان مع أولي الأمر من المسلمين برهم وفاجرهم إلى قيام الساعة لا يبطلهما شيء ولا ينقضهما ونؤمن بالكرام الكاتبين فإن الله قد جعلهم علينا حافظين ونؤمن بملك الموت الموكل بقبض أرواح العالمين وبعذاب القبر لمن كان له أهلا وسؤال منكر ونكير في قبره عن ربه ودينه ونبيه على ما جاءت به الأخبار عن رسول الله صلى الله عليه وسلم وعن الصحابة رضوان الله عليهم والقبر روضة من رياض الجنة أو أفرة من حفر النيران ونؤمن بالبعث وجزاء الأعمال يوم القيامة والعرض والحساب وقراءة الكتاب والثواب والعقاب والصراط والميزان والجنة والنار مخلوقتان لا تفنيان أبدا ولا تبيدان وأن الله تعالى خلق الجنة والنار قبل الخلق وخلق لهما أهلا فمن شاء منهم إلى الجنة فضلا منه ومن شاء منهم إلى النار عدلا منه وكل يعمل لما قد فرض له وصائر إلى ما خلق له لك الحمد يا ربنا كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام أتلف الله سبحانه وتعالى بعد دوا eléyìí tí ó tó fún wa ní ìgbàláyè lábùtí mọ̀ wà ní ìjọpọ̀ ní ìrọ̀lẹ́ àtọrọ àlékún ìkẹ́ ìkẹ́ ẹgbẹ̀rẹ̀ àlékún ìkẹ́ àdìjẹ́ àtàwọn anábà Muhammad sallallahu alaihi wasallam àtàwọn alẹ́ àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹni tí bá tó ń sọ ìlànà Ànábì sallallahu alaihi wasallam tó jẹ́ fìdíjọ́ alìkẹ́yàmá ẹgbẹ́ tó jẹ́ wípé àtọwọ́ àti dúkìá ìṣẹ́lẹ̀ yìí tí yóò ṣe àǹfààní níjọ́ náà ìmá subhanahu wa ta'ala àmì ọlọ́run ọba nínú ọjọ́ kan ṣoṣo rẹ̀ tó jẹ́ káwọn ọmọ tí ó pàdé rẹ̀ pẹ̀lú ọkàn tó mọ́ pẹ̀lú ẹ̀sìn tó lálàáfíà àfáwà Abu Ja'far Tahawi alayhi rahmatullah wọ́n bá ní sọ̀rọ̀ nípa àwọn khasaisu ahli sunnah wal jama'a àwọn àbọ́jẹ́ wípé ara ní súnà nìkan láti máa ń rí àti ní lára ẹlòmíì sílà kẹlòmíì fẹ́ pàkàrà dára ní súnà àwọn nǹkan yìí máa ń yóò mọ̀ tó àfihàn rẹ̀ wípé eléyìí kò ní súnà tó yanjú nínú ẹ̀ àfẹ́yìntì agbára wọn ò bá ká nínú ọ̀rọ̀ ìsìn wọn kì í nàánú sí èyí tó ń bá tó sọ gan nínú mẹ̀sìn wọ́n sọ wípé wallahu a'lam láti jẹ́ ká mọ̀ wípé ìmọ̀ àmọ̀tán ìmọ̀ òṣìlọ́wọ́ ẹ̀mí ẹ̀kọ́ tó jọwọ́ ọlọ́run bá dẹ̀dà wa lọ bákan náà ni wípé àwọn oníṣúná alwala walbara ìmẹ́fẹ̀ẹ́ nítorí ọlọ́run ọba wọn àti ìkórìíra ìwọ̀n nítorí ọlọ́run ọba ìfẹ́ wọn kò bẹ́sì lórí pé lágbájá ó ìfẹ́ wọn kò dúró lórí pé lágbájá olówó ìfẹ́ wọn bẹ̀ nítorí tọ́lọ́run ọba ẹlẹ́yìn kò túmọ̀ sí pé àlẹ́ ní fẹ́yẹ̀ nítorí àwọn nǹkan mi tó jẹ́ ìpìlẹ̀ yóò jẹ́ pé nítorí tọ́lọ́run ọba subhanahu wa ta'ala bẹ́ẹ̀ náà ni ìkórira àdúgbò lómi ń bẹ pápá jùlọ láàrin àwọn obìnrin ẹlòmí ń bẹ inú ìgbìntẹ́ pé ẹni tó bá ti rò pé kò fáyìn lójú ara tiẹ̀ kì í bá sọ̀rọ̀ ẹni ìbáàjẹ́ olùpàdà ọlọ́run ọba ọba jẹ́ ni ọlọ́run ọba wọn ò títà yẹn àràrá ni so tó dẹ̀ òun lè bà sọ̀rẹ́ kódà ẹlòmíì tó máa gbé mufti wá pé a ní mufti kan o bí mufti wá dé mufti wá jí àràrá lápòjúwe ni o tàbí ẹni tó gbẹ́gbẹ́ sáà ní ní àyà rẹ̀ bọ́lá bá ṣe so ìfẹ́ táwọn oníṣòwò náà ó máa ń dó lórí pé báwo lèyàn ṣe nífẹ̀ẹ́ ọlọ́run àti ànábì sí sallallahu alaihi wasallam àpárá àti ibi pé wà náà rọl mọ́sá rọl kò fáyín fi sáfàr wal hadir kama já fil asar àmà àwọn onísúnnà ẹ̀rí pé tí ìbá ṣe tó bá àfà súfí tàbí ẹni tó jẹ́ pé oníbídà ni tó bá fẹ́ kọ́pì onísúnnà àwọn onísúnnà àmọ̀kọ́ àmọ́ ń pa sọ́ọ̀sì àwọn àmọ́ ń pa àwọn nǹkan bàtà àwọn àwọ̀sẹ́lẹ̀ wa jẹ́ ọ̀rọ̀ bọ̀ àwọn kòfáìnì kófè wa so lára àwọn kan sọ́rìsọ àwọn oníṣòdà afá ní wàlhájò wàljíhaj mọ̀bíyáni máa ulè amúrí min al-muslimin barrihim wa fajirihim ila qiyami sa'a la yubtiluhuma shay'un wa la yanquduhuma afá ní nínú nǹkan tá a fẹ́ ká kọ́ ó jẹ́ pé hajj àti ṣe hajj kọlọmọṣẹ́ léwọ wa ọlọ́gbẹ́jọ kọ́nà ìdọ̀jú mọ́ wa wal jihad àti lílọ sí jihad madiyan yóò máa wà gbére títí tí ó fi dà àsìkò tọ́lọ́run bá bá pè bùbù pé kò ní sí má má a ó nílẹ̀ amri minal muslimin pẹ̀lú àwọn tó jẹ́ àwọn aláṣẹ wa nínú àwọn mùsùlùmí bárúyìn ẹni tó jẹ́ nire nínú àwọn aláṣẹ ni wàfà ajérihìm abẹ́ tó jẹ́ pòkí nínú wọn sájẹ̀ musu kí ló fà á rahimullahu al-mu'allim kí ló fà tó yàfà fi sọ wípé alhajju wal jihad tó fi mú àwọn àbádà méjèèjì kí tó fi mú nǹkan rí wal jihad tó rí pé àwọn iṣẹ́ méjèèjì yìí ó máa ń tètè fojú hàn tí èèyàn ẹ̀ máa pa aláṣẹ mùsùlùmí lórí rẹ̀ nǹkan ẹ̀ tètè máa fojú hàn nígbà àwọn nǹkan tí ò ṣe dáṣe ni ṣe èrè dáṣe hajj àti pé nǹkan yìí yóò máa sọ ìpanupọ̀ ìtìhádù tó mẹ́ láàrin àwọn mùsùlùmí nígbà tó bá jẹ́ pé gbogbo máa ń ṣe hajj lásìkò kan náà tí gbogbo fẹ́ lọ jihad tí wọ́n lọ jihad lásìkò kan náà ẹ̀rí tí àwọn onímọ̀ fi mọ́ mọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ tábà sọ yìí àìsà ní sálàm ọmọ sábà lo ọ̀rọ̀ hajj alhaji wal jihad alhaji wal torí tí ẹ ṣe yẹn ni ka sọ pé ìjà náà aráfà ní mẹ́kà wọn ní jọjúmọ́ tó bá di sátọ̀dé máa lọ àmírù yẹn àmírù yẹn tó ti lẹ̀ òun lọ ṣe bí aráfà tòun lọ́jọ́ míì sátọ̀ sí pé àwọn fún wọn ò gbà ìwọ́n ṣe àbí ká tó gbé àwọn akẹ́ àwọn òbòdà àwọn nàìjíríà ẹjẹ́ ká lọ ṣe àrọ́fà àti wọn lọ́jọ́ khamis tọ́tà pé àmírù mọ́mílẹ́kà àrọ̀bíyà òun sọ pé jùmọ̀ àti àrọ́fà àtàwọn àwọn lọ́jọ́ khamis ẹni pé tàbí mọ́mọ̀ yìí pé àwọn èèyàn wọ́n yapa olórí o náà ni pé kí wọ́n ní àwọn òṣè hajj pẹ̀lú ẹ̀ ó ṣe hajj ó kéde hajj tiẹ̀ ní o tó bá ẹjọ́ kó ṣe tiẹ̀ tó bá ṣe àánú ṣe tó sọ pé wà náà ẹ àwọn hajj wà jihad máa bí yáàn ni jihad jihadu pẹ̀lú mùsùlùmí ṣẹ̀rí àárín islam pẹ̀júwe kí ni ṣẹ̀rí àkíní hádù ẹni tó bá ṣe zìnà lọ́kùnrin tàbí lóbìnrin tí ò ti lọ́kọ tí ò ti níyàwó. nà á nà lẹ́gbẹ̀ ọgọ́rùn-ún ẹ̀dákun ṣé nígbà yẹn ẹnìkan wá ṣe zìnà gbélé àwọn sọ fún mẹ́mà àdúgbò wọn mẹ́mà là kò sí wàhálà ẹmu wá síta mọ́sáàsì ẹfun lẹ́gbẹ̀ ọgọ́rùn-ún láà àwọn wo ni ẹgbẹ́ yóò lẹ́wọ̀n fẹ́ gbé hádùn ọmọ ìyá kan asláhànàláwọ̀ wà ìyá ó ní òun dára zìnà nínú kan nínú ẹgbẹ́ tó gbajúmọ̀ dáadáa lọ́sùn níwò náà bàbá òun dára zìnà ẹ̀wọ̀n àti ọmọ ìyá lóbìnrin náà àwọn aláàtìlọ́sọ fún amir ó ti ṣẹlẹ̀ ibi àti bọ́wọ́ o so àmìwà náà kò sóhàlá ẹgbà náà lẹ́jẹ̀ níwà brọ́dà yẹn ti lẹ́nìkan tó fẹ́ fẹ́ ní tòsí àsìkò tí ó yàtọ̀ sí ẹni tí mùsùlùmí àjọṣe láàrin wọn so wá òfin àpòlá ti wọ́n tàwọn àfẹ́ àwọn méjèèjì nínú ìdájọ́ wọn tẹ́ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n wá nẹ́ nìyẹn lé but wọ́n ti mọ́jọ́ nìka original alẹ̀ kí harris àyẹ̀ tó ṣẹlẹ̀ wọ́n wá nẹ́ nìyẹn lẹ́gbẹ̀ọ́gọ́rẹ̀ tí bọ́ọ̀kẹ́rù náà rẹ̀ ni pé wọ́n sọ pé ah, ọlọ́run ló yọ yín gẹ̀ kálí kálẹ̀ ti lọ sí tẹ́lẹ̀ ni a sì kí ni fún yín arọ̀jánà yìí sẹ́yìn lẹ́rọ̀ jánà yìí so ẹni kọ́ níjọba ìjọba ẹ̀ ní àmìrò ẹ̀ lágbára àti ṣe yẹn pọ̀lọ̀wọ́yẹ́wà sọ́dọ̀ pé wà láhájì wà jihad àwọn kankan mẹ́tẹ́ pé agbára individual ọ̀ká ẹni tó tẹ̀tẹ̀ ẹ̀yà ní wọ́n sálkọ̀ ẹ fún lágbàgọ́rùn gbogbo ìrìnrìn rárá lọ́lọ́rí ọ̀yìn ṣe bá bẹ́ẹ̀ ni jihad kájagun sójú ọ̀nà ẹ̀sìn kí ni ní ó kẹrọ̀ wípé ẹjá lọ́jà jihad no amíru musulmi ni ó dìsáìdì pé nísìn ó ó dọ̀rọ̀ ka sí jihad alamiru wa nàìjíríà àyọ́lá bí ẹ̀ṣọ́ ẹ̀wọ́jú àpòjú ìwé aṣojú wọn ẹ́ sílábà sí. Ṣébí ààrẹ làwọn ààrẹ làwọn. A sọ pé imam. So gbogbo jáde máa fẹ́ ṣe lápòjú oníṣẹ́ tí o bá ti ṣe endorsement imam mẹ́ o ti kó sábẹ̀ mẹ́ta sọ yìí. Tìjàkan sọ́wọ̀n yẹn nígbà mí wípé ìtọ́ mọ́ ń sọ nǹkan dọ̀rọ̀ yẹn nǹkan méjì ni a lè rí tàwa fúrù ṣòro tí gbogbo mọ́jàmù tí ìgbàlá fi máa ń sàrà kó ṣe kí ni o ó pé tá a bá lọ rí máa ní òun mí mà wá ní ẹgbẹ́ sọ pé tàwa fúrù ṣòro wà ti fa ọ́l wa náà wọ́n fi àjẹwá àwọn kèfèrè fi àjẹwá ẹwọ́n ṣe báṣà òkè ṣòro tó pé mọ́sàrà àwọn àbí àmì ìrùwa kò sí ìyọ̀ǹda fún wa tọ́yìn àdàkẹ́rẹ̀ rẹ̀ jihad nígbà náà kẹta hatama olùgbéyà tafàbùsọ ipé wal hajju wal jihad mẹ́díyàní máa ó àwọn ìmọ̀sí bọ́ tí àbírù bá sọ pé ó yá ẹjájá jihad àbírù ti mọ́ mutí bó ṣe mutí wọn kọ́kọ́ wọ́ jẹ́jẹ́ ní kó ṣe kí nígbà náà kó lọ jihad àbújú ní ìsìkáfẹ́ ìsọ pé kí láì sí àdá àṣà alkọ ni alkọ ẹgbẹ̀gbẹ̀rẹ̀ lọ́rùn sáàzù gbogbo yẹn kọjá ẹmọ lọ ìlú kan láìkẹ́ lọ dẹ́dẹ́ ní ọ̀rẹ́ yẹn ni ẹni tó bá ti sá nínú wa pẹ̀lú àti àmírù yẹn ó kó sínú kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá alùsọ pé ìṣẹ́nibù sábà lọ́mọ fi hàn áyí nà sáwọn ẹ̀ṣẹ̀ àpamọ́ méje nínú ẹ̀ ó náà ní pé kéèyàn ti ni ó họ támírù ẹ̀ sì sọ wípé àmírù táà ń sọ ní ìmáàmù tó kúbùrọ̀

tó tó wá pè níjọ yọmù náà jọ ẹ̀ náà ò ní kò sí ẹ̀gbọ́n yapa wọn ẹ mẹ́wàá ẹ mẹ́wàá náà ẹ yẹn náà wọ́n ká lu ọgbà àlùmọ̀kọ́ lẹ́kọ̀ọ́ náà wọ́n lè hajj wọ́n di àád máa di yaani máa wọ́n lè amúrin náà ẹni tí a bá sọ ìkéyèsí nǹkan tó tún nǹkan tí a bá àbújá bá sọ gbogbo àwọn abá àdá tẹ́lá àkídà pátá ilẹ̀ máa ń fi sínú tíra àwọn afọ́wà inú tíra àkídà àrọ̀zìyẹ́yìn oní ẹ̀mú wá mẹ́rin pé aljihad wal hajj mọ̀bíyẹ́ni máa àyímọ̀tìl muslimin ilá qiyam as-sa'a pẹ̀lú oní alhajj wal jihad oní ọjọ́ alkiyama yẹn pé mọ́nà àjọ àwọn sáràfù nìyẹn inú ẹ̀rí táwọn afáà gbé àkídà yìí lórí mi wípé ẹ̀rí pé nígbà bá ṣe hajj ní ọ̀rọ̀ yẹn fún anábọ̀ sallallahu alaihi wasallam wasallam Abubakar agbọ́dọ̀ jẹ́ pé lọ́dún kan wà á sọ lọ́mọbí tọ́mọ yà amírù làhájì tàbí wọn amírù làhájì ó sọ pé gbogbo ẹ̀ ó wà lábẹ́ ẹnìkan tó jẹ́ amírù àám ó jẹ́ adarí àwọn mùsùlùmí gbogbo nàìjíríà gbogbo mọ́mílákà àrọ̀bí àtọ̀ so àrùnsọ̀lá sọ́lá yìí Abubakar Siddiq ibò ní kó ṣe kí ni o ọmọ jẹ́ amírù fáwọn ẹ̀ ó fi wá ń pariwo ń tọ́ fi yẹ àbúrò ẹ̀ àkọ́kọ́ kéde pé alàyà tó fi báyìí ọ̀rọ̀ yàrá kámọ̀nà tí ó wà ṣe ájì ní òwò so àwọn sálàfù wọn ní kí sọ yẹn tó jẹ́ ká mọ̀ wípé ọdún kọ̀ọ̀kan a máa ṣe ájì wa pẹ̀lú àwọn owó pẹ̀lú àwọn olùdó amúre nínú ẹni mùsùlùmí náà máa fọ́ wá ní lábẹ́ jihad lábẹ́ al-jihad pẹ̀lú àwọn wùlátùl umur ó ní bá rí him wà fàájìrì àwọn ẹni rẹ nínú wọn ní àwọn lórí àtàwọn ẹni bínú wọn á ṣèjì àrẹ̀sọ̀lú wọn bọ́tàrí nínú àwọn sálàf tó jẹ́ wípé wọ́n ní àwọn olórí kan tí wọ́n dẹ̀ tí wọ́n dẹ̀ ṣe jihad pẹ̀lú kí lálàyé ta fẹ́ ṣe lórí ẹ̀ àwọn àfá àwọn ní ọyẹ ká gbọ́ yé pé jihad táwọn olórí máa ń ṣe ọ̀nà méjì ló máa ń gbà wá ọ̀nà méjì wágbé in tó wà lọ́kàn wọn o ní pé báwo ni ọ̀rọ̀ ọlọ́run ọba yóò ṣe kí ni o ṣe lékè ọmọ yìí náà àwọn olóòtú jàrò jà ní bákan náà fitna ìdákejì ni pé ìgbà ní àwọn alfitna wọn náà bí fitna tó dúnìyà àwọn olórí nígbà míì wọn a láti gba àwọn nǹkan tó jẹ́ nǹkan tayé pé ah China ti wá lówó jù wá lọ báyìí ẹjá lọ kó gùn dà wọ́n kó lè bàjẹ́ pé agbára ọ̀sẹ̀ kiri o tó bọ̀ sọ́dọ̀ wa kiri kan ti wá lówó ọtí lọ́wọ́ jù wá lọ àbí àlùmọ́nì kan bẹ̀rẹ̀ lọ nínú ilẹ̀ nílùú wọn tá a bá pa wọn tá a bá pa wọn rẹ á ṣe kiri o á jẹ gàbà lórí ìlú ìyàwó lè máa lo ẹkọ́nọ́mì yẹn ẹnìkan wá ní wọ́n ti sọ fún wa àmọ́ àmọ́ yìí pé àjìyàdù ọ̀nà méjì ló pín sí alákọ̀ọ́dẹ̀ kí ni o jìyàdù káfírí gbígbógu tàwọn kẹfìrí ní takúnà kálímàtì láì sí ẹlòmùlẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́ ni jìyàdù fìlìfìtìnà so alákọ̀ọ́kọ́ yẹn mọ̀ṣúrọ̀ ká gbógun ti àwọn kẹfìrí ká bá wọn jà ká pa wọn kó lè bàjẹ́ pọ̀rọ̀ náà wáyé ó múlẹ̀ táwọn olórí wọn bá pa wá láṣẹ ìyẹn là ń sọ ìyẹn láti kí ni kìtàlù kọ́ ní ìbẹ̀rẹ̀ ṣe kìtàlù fìtìfìtìnà ni orí ayé kan ló fẹ́ target kìí sọ̀rọ̀ ẹ̀sìn má ẹ̀rọ pọ̀lọpọ̀ ẹlòmí ń bẹ orí ẹ̀ lágbájá mọ̀ bájá mọ̀ bájá kò mọ tẹ́yẹ̀ tó lè bájá ọ̀dà ní ọ̀sìn bájá rẹ̀ pé àtòrí ayé rẹ̀ ní ẹbí ń bájá kò mọ̀ bọ̀kánì torí ẹ̀sìn ni ọ̀gbọ̀n àpẹ́ ṣùgbọ́n bá ti hájírù rẹ̀ tá a bá yẹn lórí ká bá pàtì ó ṣeé ṣe kọ́bọ̀n bá kófin kan ẹ̀ káàbù tọ́bí àwọn sọ̀hábà pàtàkì gbára bí sọ́lá sáà sí ń tẹ́sí àwọn ìmẹ̀ kó rárú ayé bẹ́ẹ̀ sú wọn ìbú àdọ́lọ́ ìtàhánà rẹ̀ so ìdán àwọn ìmẹ̀ ní fàl ilé ẹni nǹkan táà sọ tábà nípa alhajj jihad ma al in táà sọ ni al-jihadul jihadul kafirin ẹ̀dàkùsó yíwa amma fil fitna tó bá yẹ pẹ́ta ayé rí àníṣẹ́ bẹ́ẹ̀ afọ́wọ́n alimọ́mà al-Bukhari rahimahullahu ta'ala ó mú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ wá ẹ̀yà àwọn salaf alayhim rahmatullah nípa nígbàtí Abu Barza nígbàtí wàhálà ṣẹlẹ̀ lásìkò tí wọn táwọn èèyàn bẹ̀rẹ̀ sí Sham táwọn èèyàn bẹ̀rẹ̀ sí jẹ́ka ajagun náà ìgbà àwọn àyẹ̀dẹ́ Sham ó dé ṣùgbọ́n àwọn jagun náà náà kìtà ló ti dé àmìrù wá sí ká jagun ṣùgbọ́n Bukhari rahmanullah ta'ala ó mú hadith yẹn ó mú ìkáyà yẹn ó mú wá ó ní Abu Barza ó ní hadhihi dunya allati afsalat bainakum ogun torí kí ni o torí ayé so tó wáyé pé ó bá ti ogun torí ayé nígbà náà àwọn sálàbù wọn ó sì kí ni ó kárí wọn ni na kò sáǹfààní ìtàníká jà fún ni ìtẹ̀kùn náà kalimatullahi hiya al-ulya so hatta fitna fitna قل كان محمد صلى الله عليه وسلم يقاتل المشركين النبي من غوتا وكفري وكان دخول في دينهم فتنه kéèyàn gbọ́ sínú ẹ̀sìn àwọn kèfèrí gangan ní fíjọ tọ́lọ́mà sọ pé ẹgbógun ti wọ́n kó jẹ́ pé kò ní sí kí ní o látàlápẹ́kù rẹ̀ fitna tí ò ní sí fitna tí ò ní sẹ́gbọ́ zayug wọ́n shirk tẹ́lì èyàn ó yẹ lójú ọ̀nà Islam kéèyàn gbọ́ ní ẹbọ ní àdéhùn tó wá rí kò pọ̀ tó ń tó yẹ kó rí tó ní àti fitna náà olóyè kéré ọmọkàndán owó ni fitna gẹ́gẹ́ ọ̀gá fitna ní kíni o kéèyàn kú ò nínú kéèyàn kẹ́mi èèyàn ìhẹ́rọ́f kéèyàn ó yẹ kúrò lójú ọ̀nà òdòdó kọ́nà kó sọ àmì rẹ̀ ó ní wàlẹ́ ti kàkẹ́ dáàlì human almolk afárá ìbìnà ó bàrù ní èyí tí wọ́n ń jà tẹ́ńjà tẹ́ńjà lórí ayé o ìyẹn kọ́ni tọ́lọ̀ ọba ń sọ pé wà kọ́ tí ló hóm hàtà aláàtẹ̀kù rẹ̀ fitna ìdá àmọ̀ báwọn àmọ̀ jalọ jihad pẹ̀lú àwọn wùláṣì òmóòrè àwọn tó jẹ́ adarí wa tó bá yẹ pé jihadu tí wọ́n dànù jihadu wọn ni jihadu kàfẹ́rẹ́ bárùrìhìn àwọn adéwò pé tẹ́nìrì nàbẹ́nìrì kọ́ bárùrìhìn wà fàájòrìhìn ó jáde kó lórí wa ni kódà ẹ ẹ tẹ́mi ṣe mo fún ní báyà ẹlòmí àrẹ so gbàtà ń ṣe báyà fún pé owó òsì mẹ́ gbàtà ń ṣe báyà fún pé so òun gbọ́wọ́ sí rárá kẹ́nìkọ́sọ kẹ́nìkọ́sọ pé òun ò ní báyà fún Buhari ààrẹ wa kẹ́nìkọ́ lòun ò ní báyà fásọ pé òun tọ́ra ààrẹ ni ṣé kẹ́nìkọ́ bá bọ́ sórí rẹ́díò ní ìsìn pé òun lọ́lọ́run lé ní pàṣẹsọ̀ rẹ̀ kálọ̀sẹ̀ ìwádìí wà bẹ́rẹ̀ bẹ̀rẹ̀ so òun lọ́lọ́run dájú kí ló ṣẹlẹ̀ jẹ́mà búrẹ̀ kò sí kẹrẹ tó ṣẹlẹ̀ sí àwọn yóò dà orí àti ìdàrú náà sanwó díẹ̀ náà ni mọ̀lẹ́ka bóyá lè wá ní pé èmi ni president Nàìjíríà Buhari kọ́ tó bá sọ́rọ̀ ọ̀lẹ́ kí yóò ṣẹlẹ̀ sí. náà òdìjáde kò mú tó wà báyà àyín náà báyà àta ní fún Buhari ni ìgbé bó ṣe sọ yẹn kò ní dáadé kò mú tó wà ilé iṣẹ́ yẹn gan wọ́n lè ti tó rẹ̀ ẹjọ́ òdì sọ́gẹ̀ sọ̀wọ́ rẹ̀ àbẹ́wò ni ìdí òdì sọ́gẹ̀

ó ní ọbẹ̀ yìí àmìrò ààjì ọwá ń yẹ tó mú tí fún wa ọ̀tọ̀rí àṣọ òun ti o pé tẹ́mọ̀ lọ tí wọ́n tó kọmọ̀ ní èmi mọ̀ tánúkà ní àmìrò ààjì náṣíà ní national lè mẹ́fẹ́ yẹn bọ̀lá gọ́ọ̀lìbàn àwọn tọ́mọ́ sábà yẹn àwọn olóṣèlú náà àbáwọn olówó tó wọ́n lè wọ́n lè wá àfà àkàtọ̀ náà kò lè jáfà àwọn ọ̀tọ̀ àti àmìrò ààjì oṣù gbogbo tó wà tẹ̀lé lọ́dọ̀ alálàájì mùsùlùmí nàìjíríà òun ọ̀kọ́ ni mọ́mọ́láka ọ̀kọ́ bi lérè so kẹ́kọ̀ọ́ tó torí àwọn àmìrù yẹn ọlọ́tí ní sóhun òtẹ́lẹ̀ jẹ́ òṣèká ájì tó ń wájẹ́ pé wọ́n wà jẹ́ ábíù fúra àmìrù báyìí láà alhaji wal jihad ma diyani ma oun ilẹ̀ amri mẹ́rin musulmi bárẹ̀ ilẹ̀ àmàta tí ó bẹ́ẹ̀ ṣe wà ní títítítítí tí ó fi di àsìkò tí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala tí ó fi gbọ́n tí ó fi ká gbogbo ẹ̀ ńlẹ̀ mo pé ìlàkẹ́ mi sáà sọ yẹn àwọn onímọ̀ yí pé

lásìkò tó fáwọn olówó wa olówó tó bá lówó ní ìsìnkú lọ hajj olówó lọ wúra gbogbo mọ́jú sọ̀rọ̀ lọ́la àmì lẹ́yìn tó ṣẹlẹ̀ ẹ̀mẹ́wà ẹjọ́ lu àmì ni ẹ so wọ́n kà káàbà yóò padà yàtọ̀ jẹ́ kówó jẹ yóò jẹ wó ṣàlọ́ àpàdà débẹ̀ mọ̀ tó bá sọ nípa àwọn àràmọ́ tó sà tó yé náà. láàyò tẹ́lẹ̀ fún ma ṣe wọn láyà kó dùn fún ma wà ní فإن الله قد جعلهم علينا حافظين كذبوا ما يقول الألباني رحمه الله أفوى الألباني قال ما كما قل إعلام أن الجهاد على قسمين أفعل لما قلت جهاد تعالى صير ما يجي لكم سيو الأول فرض عين وذا أن انتون جاكوا جاك بان everybody رأيان وذا أن كيلو وذا أن جهاد كدور يندبوا كاسين ما هو كفيري láti wọ ìlú Islam al-Yahud mẹ́lẹ́bí àwọn yahudi aláàdà lẹ́dínlẹ̀ tààràtù palestine fẹ́dàlà bá ní sọ ni ó ní mẹ́lẹ́bí àwọn yahudi tẹ́ pé wọ́n ti wá ọwọ́lẹ̀ ọwá palestine wọ́n ra palestine àbí tẹ́ pé ọwá gbàbẹ̀ ó ní nínú fọ́rọ̀dù àìlù tó wà lọ́rùn gbogbo mùsùlùmí ó ní káṣe kí ni ó káṣe náà mọ́ wọn ẹnìkan ní ẹgbẹ́ agbárígbẹ́ sọ bẹ́ẹ̀ palestine á lọ mọ́ àwọn kẹfì láti wọ̀bẹ̀ a sọ yí pé tí ṣòro tó bá ti pé náà a ní àwọn ọmọ wa ní omi àwọn kẹ́kẹ́ ń bẹ tí ẹgbẹ́ ó ń kọ̀ fún wa tí ò ní jẹ́ ká lè lọ lásìkò yẹn ó ní fọlì mùsùlùmí náà jẹ̀mí ẹ̀nà àfimún albani yẹ kó ó ní gbogbo mùsùlùmí pátá tó tó fọ́lùdọ̀ àìní ó ní wọ́n mọ̀ jẹ́ ẹlẹ́sẹ̀ títí tí wọ́n fi lé àwọn Yahudi kúrò ní ààyè wọ̀lá àkọ́ ìyádọ́lẹ̀ kejì fọ́lùdọ̀ kìfàyà ìdàkọ́ bí yorùbá sàkọ̀tọ̀ ìgbà kíkà àwọn yòókù ò ní ẹ̀ṣẹ̀ lọ́rùn mọ́ bí kí n ta fún alákojú èmi kákìrù sí òkú la táwọn kan bá ti ṣe àwọn yòókù ò ní kí ni o àmì ẹ̀ṣẹ̀ lọ́rùn bọ̀kálẹ̀ ẹ̀rẹ̀ kan wá kúrò àdúgbò yìí gbogbo yìí fún ilẹ̀ mùsùlùmí rẹ̀ ni ẹ̀ kírun la gbogbo mùsùlùmí ti bẹ ládùúgbò rẹ̀ lẹ́sẹ̀ láti kírun sẹ́ni àbọ̀kálẹ̀ ẹ̀yìn kẹlẹ̀ kí sínú àwọn kò ráyè rẹ̀ ìṣẹ́sẹ̀ fún ọ táwọn kan bá ti ṣe àwọn kan àwọn yòókù wọn ní ẹ̀ṣẹ̀ wọ́n wọ́n ṣàkóbá islam ó ní òun náà ní pé ká máa gbé dáwà lọ sí gbogbo ìlú kó jẹ́ pé islam ló padà gba gbogbo àwọn ìlú yẹn kan ó ní fàájọ jihad mẹ́jọ yàmù kìyàmá ó ní jihad dáwà sọ yóò máa wà báyẹn ni ìyẹn ni pé jihad tó jẹ́ fáńdọ̀ àwọn fáńdọ̀

tó di madian ilá ìyàmùsà yóò wà tẹ́lẹ̀ kí a fún bẹ́ẹ̀ so di di ogun yóò ṣẹlẹ̀ abisọ́lá ọ̀sọ́lá ó sọ àsọ́lẹ̀ fún wa nípa rẹ̀ ìgbà wo ni ó jẹ ọ̀la rẹ̀ ó rò bóyá wa so jihadi wà but àwọn mọ́jẹ̀mú ẹ̀ kàn gbọ́dọ̀ pé inú rẹ̀ náà ni pé kó jẹ́ pé lábẹ́ àṣẹta ni olórí ààbò so tó wá ti rí yóò what do tó wá kọ ẹ̀rọ mọ̀ràn náà ni ó ti yé náà ونؤمن بالكرام الكاسبين فإن الله قد جعلهم علينا حافظين إنه عقيدة أهل السنة والجماعة ونبقى نبقى قلنا بالكرام الكاسبين àwọn malakan katiban àwọn malakun méjì tó jẹ́ ìgbé ọlọ́run bá fi wọ́n sọ wa kẹ́ máa kọ àwọn ṣẹta ṣe subhanallah ẹni tó pẹ̀lú lórí súnnà ẹlòmí ò bìkítà kò sí bóòsẹ̀ lọ ayé ó kẹ́kọ̀ọ́ rẹ̀ mọ̀ gbogbo nǹkan yòókù kò sí ìmọ̀ wárìrì pé wọ́n máa ń kọ́ṣẹ́ mi lẹ̀ ìjọba àwùjọ ìmọ̀ ìmọ̀ ṣe ẹlẹ́mí ń búyàwó ẹ̀ inú ilé ó tó rán sí sáàsù ẹ̀ láńkọ̀ ní ìdíkọ́ mọ́ra ẹjẹ́ ìṣù ẹ̀nà ẹjọ́ sọ sáàsù ẹ̀ lẹ́nu gbẹ̀ngbẹ̀ yẹn tó bẹ́ kò kí àpé àwọn ẹjọ́ ń kọ́ nǹkan ẹ̀ kálẹ̀ ìgbẹ̀wé nìṣe ẹ̀ nínú àkídà wa lẹ́tọ̀ọ́lọ́ọ̀lù nínú àkídà wa dìgbé nùmùmìn bèlùkìrọ́ mìlìkàtìbá nígbàgbọ́ pàwọn mọ̀láka kan bẹ pẹ̀lú wa tó kọṣẹ́ wálẹ̀ tó bọ́ olóṣù wa mọ̀ lọ ayé nílò pé ó bá sọ̀rọ̀ mọ̀ṣẹ́ léṣe èmi onírà mi ò onírà yìí lòótọ́ pọ̀tà wọn kan rìkọ́ọ̀dù tó ń ṣe àfáàní fa inna Allah qad ja'ala lahum alayna hafidin àwọn mọ̀láìkà ọlọ́wọ́ bá fi wọ́n sọ́dọ̀ wa wọ́n sọ wa kò sí nǹkan tí sọ wípé ọlọ́wọ́ bá sọ nínú Al-Qur'an sọ́tọ̀ lè fi كراما كاتبين يعلمون ما تفعلون ìwọ́tó wọ́n ń parọ́ àfáà tó ń parọ́ ẹlẹ́yà tó ń parọ́ o mọ̀gbọ́n kọ́ sí ẹ̀rẹ́lẹ́ àfáà tó ń ṣe gbájú ẹ̀ subhanallah àfáà tó ṣe fọ́wánẹ̀ ẹnìkan wọ́n ní àwọn wà níwájú mọ́sáàsì kan nídọ̀kan lọ́la ayẹ́rẹ̀ nínú gbọ̀ tí sókòtò ẹ̀lú ọ̀gá ó kó mítì fún àmọ́dá ìjẹ́ inú àwọn sáà tó ah, àwọn ọ̀tọ́ lọ́mọ àwọn dé ẹ̀rẹ̀ àwọn àwọn ilẹ̀ ah, àwọn fẹ́mọ̀ ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ ní sùúrù ẹbí àfà rẹ̀ afá ìgbọ́ tó ṣẹlẹ̀ afó ìrẹsọ̀ ah, bẹ́ẹ̀ ni tó ń kó mítì fún ẹni sùúrù

àwọn àti apá òsì wa kí ṣe rọ̀kí àwọn ẹ̀ báyẹ̀ fi min qawl illa ladayhi raqibun atid àwọn kan ní rọ̀kíbù pàpàlápọ̀ àpọ̀sù atid pàpàlápọ̀ àpọ̀sù rárá ìròyìn wọn ni ọlọ́run fi ròyìn wọn ni kí ṣe orúkọ wọn nìyẹn wọn ò sọ orúkọ wọn fún wa bọ́láwọ̀ kò náà malakat kàtìbà malakat amọ̀lákù méjì tí so ti yé mistake ní kéèyàn sọ bẹ́ẹ̀ ọlọ́run ọkọ̀wọ̀kọ́ so ìròyìn wọn níṣẹ́ àwọn mọ̀láìkà yìí kò sí tó fò wọn ronú iṣẹ́ tó ṣe alìmọ́mọ̀ ìkẹ́lú àwọn àfáà ní ṣe kára mẹ́kọ̀ọ́ ó ní iná gbónóbà lẹ́ti ọ̀dáǹta ha kútìbà ìkóńtà náà sí ya lámìyàn sàhàlọ́ in kunta nasiyaha lam yansaha Allah onísúnnà àwọn náà máa ń pààrà ọlọ́run bá jù onísúnnà ó jẹ́ real one ní kẹsẹ̀ fake o real onísúnnà àwọn náà ṣe kí ní jàmbá So, gbọ́n má kàrà rẹ̀ tó bá ti sí nínú àwọn táà ń sọ yẹn lẹ́kọ̀ọ́ kan tọ́kọ̀ ṣe dé àwọn súnnà lásán so àwọn oníṣòwò mọ̀ pé gbogbo nǹkan táà ń ṣe yà wọ́n mọ̀ ń kọ́lẹ̀ eh, wọ́n mọ̀ ń kí rẹ́kọ̀ọ́dù yìí

wọ́n kọ́ọ́lẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ́ tó rùbá nìyàgò orí ọ àmàlàkáàdì kọ́ọ́lẹ̀ ìkúta na sí àwọn èdè súnfí àwọn èdè òdúgbìdà àwọn bídà lọ́mọ̀gbà kò sí àti tẹ̀yìn pánú àárá o àwọn mọ̀lákáàrì wọ́n sí ni o wọ́n kọ iṣẹ́ wálẹ̀ anábì sallallahu alaihi wa sallam ó jẹ́ kó yẹ wá pé àwọn mọ̀láká nìyí wọ́n wà pẹ̀lú wa ní gbogbo àsìkò kò sí nǹkan tá a ṣe báyìí ẹgbẹ́ tó lọ ní mọ̀ ìyá àwọn mẹ́tíkọ́lá dárọ̀ sí khayran yara so gbogbo ẹ̀ ti kọ́ ẹ̀kẹ́ mú jáde fọ́ so ẹ̀jẹ̀ ká nínú àkíyà tó àrísọ̀ ọ̀dọ̀lá òun ni pé amalakan wọn kọ iṣẹ́ wa lọ ونؤمن بملك الموت الموكل بقبض أرواح العالمين إنه أخيرا صلى الله عليه وسلم ọdún àrẹ́gbẹ́ a nígbà àgbọ́ pé mẹ́lákù kan ń bẹ mẹ́lákù mouth ní ti àzàrà ìlú o tó sì gbẹ̀dí ń jẹ́ àzàrà ìlú mẹ́lákù ló kọ́ rẹ̀ o kí ló kọ́ mẹ́lákà ń tí wọ́n kọ sẹ́lẹ̀ mẹ́lákà ní kàtìbà mẹ́lákà ní kàtìbà ó kọ́ wọn ní ẹ̀gẹ́sẹ̀ àwọn tiwa wọ́n wà níwájú wọ́n wà lẹ́yìn tó bá fẹ́ mú bá sọ wípé amàlàká nìyí ìkan wájú ìkan lẹ́yìn ìkan lọ́sùn ìkan lọ́sùn tó wọ́n wà pẹ̀lú wa àwọn lè ń kọ́ sẹ́lẹ̀ àwọn lè ń sọ wa ìjà burú tiwájú tẹ̀yìn tó mọ́lákùn mọ́ò lọ́lẹ̀ tó ń pààyàn tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala al-muwakkal bi qabdi arwahil alamin ọlọ́run bá fi sí pé ìwọ́n kó máa gbẹ̀mí wọn ó yẹ tàwọn fáakùn mọ́lákùn mọ́ò lẹ́dí wọ́n kí lábẹ́kùn mọ́lákùn mọ́ọ̀dù náà fi sọ yóò wà parí tí ọlọ́run ní máa ń pààyàn tó bá lẹ̀ ti fún mọ́lákùn mọ́ọ̀dù ní go ahead ó ti tẹ́lẹ̀ ni tí ẹ̀nà ẹ̀kọ́kọ́ ló máa ń pààyàn àti Allah subhanahu wa ta'ala so a nígbàgbọ́ wípé mọ́lákùn mọ́ọ̀dù ó ń bẹ tí máa ń pààyàn ó náà ni ó pẹ̀ ní ẹni bí kọ́ba nípa mọ́lákùn mọ́ọ̀dù náà jẹ́ ti ẹ̀ndí tó ó rà lọ́mọ pàdé ọlọ́run subhanahu wa ta'ala ní owó àti ẹ̀ tẹ́jọ wa mọ̀ tó wà mọ̀ tuntun iṣẹ́ rẹ̀ so ẹ jẹ́ ká kíyè sára ká nígbàgbọ́ wípé àwọn màlàká ni wọ́n kọṣẹ́ wálẹ̀ ó bá sì fẹ́ bóyá ikú ń bọ̀ ẹ má jẹ́ ká lu ayé nílò pé àmì kú ilà mẹ́ta wà á ń tafi láhùn wà fi láàrin لا متى وأنت في لهو وفي لعب والدين ينقصه والدين ينقص والأعمال تنتقص والدين ينقص والأعمال تنتقص ẹmọ́ jẹ́ ká lo ayé wa nílò pé àníkú ẹmọ́ jẹ́ ká lo ayé wa nílò pé àwọn aṣẹ́lẹ́ ayé ni o gbogbo ń tàn sí pátá àmàlàká ni wọ́n kọ́ tó wọ́n rẹ̀ sásìkò tí kúdé mọ́lákù mọ́dílé kí ni o mọ́ àmúwa ẹni tí máa ń fọ́lé àdùn tí máa ń fọ́lé oyin ìwọ ìyàwó ọlọ́mọ ọ̀pọ̀lọpọ̀ yóò àníyé sọ nígbà àdánwò tá àsìkò tá wáyé zamanu fitman mada ọlọ́kùn làwà ni obìnrin tó o bá ti ẹ̀bẹ̀rù nǹkan mi ìbẹ̀rù pé kú lè dé rẹ

asàkọ́mọ̀lá káàdì mẹ́bẹ̀ pẹ̀lú rẹ̀ tẹ́ń kọsẹ̀ rẹ̀ rẹ̀ ọkọ̀ rẹ̀ wá fẹ́ àwọn kejì ó wá ní tó sọ̀rọ̀ mẹ́rin pé kò sí wàhálà ẹbí wọn náà lọ fẹ́ ọ̀fẹ́ fẹ́ lómi tó máa gorí ẹ̀ òun náà wẹ̀lẹ́ mi tó gorí òun náà mi sọ sórí fún yóò mi sọ fíìmù ẹlẹ́ha ní bàdàn ló ti ṣẹlẹ̀ ìbàdàn táwa ó lè ṣe bẹ́ẹ̀ olóṣèlú ẹni márùn-ún ní omi ẹni tó àwọn fẹ́ tó ń fẹ́ ṣe náà nìyẹn nǹkan bẹ̀ kó náà mọ bó ṣe máa ń rí pé kó náà mọ bí ṣe máa ń tó sáwọn ọmọ ẹ̀rọ pé kó náà kó mọ ìjọba àgbà ọmọ ẹ̀rọ kó náà kó mọ bí ṣe máa ń rí so kó náà tẹ̀sẹ̀ ẹ̀rọ kò sẹ́ni tó ṣe báyìí tó nígbà gbọ́ mọ́lá ká nìkan mẹ́kọ̀ọ́ lóhùn tó ń kọ́ṣẹ́ wọn àbúṣọ́ nígbàgbọ́ sí pé pálákùnrin mọ́ ti ń bẹ tó lè pàwọn lásìkò tó ń ṣe náà mẹ́ká ló sàwọn gbẹ̀rẹ̀ tó wọ́n lé pé ìlú súnà kìí sọ̀rọ̀ ìjáàbù nìkan ìsọ̀rọ̀ bòjú nìkan náà ààrẹ náà ni ó ìsọ̀rọ̀ ìkẹsọ̀rọ̀ pẹ́sọ̀kò tó lọ kìrìkan ààrẹ náà ni mọ́sí gbọ́ but àwọn nǹkan mí bẹ tó yẹ́pọ̀ gangan ní àfọ̀gbà lágbájá lóòótọ́ òní ìṣe sí rẹ ìwà sí rẹ ìrìn rẹ ìṣọ̀rọ̀ sí rẹ ẹlòmí yóò kọ sọ̀rọ̀ ṣọlọ́ bá sọlá ó lẹ́lẹ́mí yóò sọ̀rọ̀ kọ báyìí ó tó sọ yẹ ó sì bọ́ sínú bí lọ́rọ̀ ẹlòmí yóò kọ lanu báyìí yóò kọ sọ̀rọ̀ yìí

ìyàwó náà ẹwà tí ó jẹ lòun sọ lọ́wọ́ náà ẹwà yẹlé ń wà nù sáré so kúté ẹ̀ máa ń gba gbogbo ń ta sọ yìí gbọ́ yóò mọ̀ lápá nítò ìgbésí ayé tẹ̀yìn ọmọ ìgbé bẹ́ẹ̀ làwọn ọkùnrin náà bá ṣe rí náà nìyẹn bá ṣe rí nìyẹn ẹlòmíì ń so bíyàwó rẹ̀ bá rí ẹni tó ti ń jẹun ní blends àbí shoprite tó sì ra kankan lọlé mọ̀lákáàdì ká ti bá àlè yẹ́tùsùgbù rẹ̀ àwọn kọ́ àwọn kọ́ rẹ̀ kì jọ báyìí ó sì báyìí ìjọ báyìí ó rìn bá òfin tàbí ní olùsùn náà náà yẹ ká kèsà ara náà ọbẹ̀ àbábìlì kọ́ ọbẹ̀ àwọn ọbẹ̀ ọbẹ̀ lèman kánà láwù ahlẹ̀ bẹ́ẹ̀ nínú àkídà àrùsọ̀ jàmáà ní wípé ta bá kú tá kò tí kàn sí mi ó ọlọ́run jáwà jẹ́ náà so nínú àkídà ni pé ìyá ń bẹ nínú sàárè lèman kánà láwù ahlẹ̀ fẹ́ni tó bá lẹ́tọ̀ọ́ sí ẹ tó bá jẹ́ tó dì sáàbù láyé ọlọ́run kó sọ wa mẹ́ẹ̀ ṣẹ́mọ́jẹ ẹjẹ́ ká ṣiṣẹ́ tààfi ní tààfi ní bọ́ nínú sínú yà ẹ tó bá dì sáàbù láyé àwọn náà ni àwọn kò fà wọ́n fọ́ sáà kílẹ̀ mùsùlùmí àwọn náà kẹfẹ́ rí àtàwọn tó jókòó kí nínú àwọn mùsùlùmí kèé kírun kèé gbá rẹ̀ obìnrin tó ṣì rálẹ̀ ọkùnrin náà tó ń ṣe ìgbáàlì àti bẹ́ẹ̀ tó ń wọ́sọ̀kò tó ń lẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n dì sáàbù yà má dénú àfáà ní bákan náà wọ́n sọ alùmọ́kàrù wà nàkíyẹ́ ti kọ́bìrì àrọ́bí wà dí ní pàdàbí yìí nínú àkídà wa ẹjẹ́ ká gbà bẹ́ẹ̀ ó ní pé a nígbàgbọ́ wípé àwọn mọ̀làká nìkan tún ń bẹ ẹ̀wọ̀n wọn nìso mọ̀làká nìkan kí lápẹ̀ wọn katiban ọ̀kọ́rọ̀ bá dùn mọ̀làká hafidọ́r àbúrò ọlọ́wẹ̀ kan tẹ́tẹ́ mọ́kàrù wà àwọn yóò wà báyìí nínú sàárè munkar wa nakir ó kọ tí wọ́n wà àdìtì wá ogbó kọ tí wọ́n wá ó sábà àdìtì náà mú àtúndì mèrè ọ̀nà sáàyè ńlá sọ. èyí ti so munkar wa nakir ó kọ tí wọ́n nìyẹn wọ́n wà á láti wá gbèrè lọ́wọ́ rẹ̀ pé àrọ́bì talọ́lọ́wọ́ bá rẹ̀ wà á dín ìyí tani kí ni ẹ̀sìn rẹ̀ wà á nàbí sàárè inú sàárè lọ́wọ́ yìí o tẹ́lá rẹ pé òun mẹ́màdé ẹgbẹ́ tí máa rọ́bù kà sọ fún wọn pé rọ́bì àlà kò gbọ́ nígbà ń sọ yẹn kò gbọ́ kankan ìyára mẹ́ wọ́n àbíọ́dé sí pé kí lẹ́sìn rẹ sọ tó ń bẹ láyé wọ́n ni yáàdì ní ìgbélẹ́yìn kọ́ iṣẹ́ tẹ̀yàn bá ṣe ìsábìtì lọ́wọ́ ṣé tó bá ṣe ní òjẹ́ kó lè dáhùn ìbéèrè mọ́kàgbọ́yé wọ́n é pè sí yẹn lẹ́nu tó yẹ wá nìsí so wọ́n é pè sí yẹn bí i òṣù wá délẹ̀ wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ pé kíbla rẹ̀ mọ́gbàgbé o kíbla náà kàbá náà lámọ́ dojú kọ o wọ́n ti sọ fún wọn o ẹ tí nìkan tí mo sọ yìí létí sàárè wọ́n àkọ́dá kọ àtọ́kọ̀ yá rẹ̀ kódà àwọn mìíràn kọ́ nùwé ánsà òrìjó ó dúró sàárì ẹ̀ láà ìsọ́bìtì lọ́wọ́ lẹ́rí na ámẹ́nu bilkọ́lì sáàbìtì fìlhàyà àti dúníyà ó fìlà àkùn alùkùnrin àti yẹjú ẹ̀ ẹni tó bá jẹ́ ni ọlọ́run láyé o nìkan tí yóò rí nǹkan yẹn sọ so ó bà jẹ́ ọlọ́run láyé tó bá dìgbà yẹn ó bí ọlọ́run onímọ̀ tó sọ ẹkùn náà ọkọ̀ mọ̀ lánàá

tó kílẹ̀ ń ṣe kílẹ̀ ń sọ so èyí ó gbà ìgbà àmàlàká ni ó bíyàn tẹ́ẹ̀ máa gbélé iye ìyàwó lè fi sọ́wọ́ pẹ̀pẹ̀ àbúrẹ̀ sí páyọ̀ jẹ́ tí wọ́n bí inú sáré tẹ́ẹ̀ máa jẹ́lù páyọ̀ ọlọ́run ọba wọ́n pápò sílẹ̀ yẹn ti tẹ̀kọ́ kẹ́yẹ̀ sórí kọ́ bọ̀tọ́ ìyẹn tó sọ kálọ̀rù páyọ̀ ọlọ́run ló fẹ́ ni o ó jẹ́ wéré orí ẹ̀bùrú yóò ṣe ju <laughs> dáàsọ̀ ìrẹ̀kẹ́ lórí ẹgbẹ́ bá gbẹ́rọ ọlọ́run ẹgbẹ́ fọlọ́run bá bẹ̀ pẹ́sẹ̀ ọmọ ọlọ́run gẹ́gẹ́ kí lọ́kàn pẹ̀lú tàbí máa kí tó gbélé tó sùn so àwọn nǹkan yìí rẹ̀ kó rinlẹ̀ sí làákàrí wa ẹgbẹ́ ká gbọ́yé nínú àkídà alùsùnmọ̀ jẹ̀máà òní pé wọ̀sọ̀ alùmọ́nkàrin wà nàkíyẹ́ fi kọ́bírí yìí nínú sàárè ni o kẹ́ni ẹwà wo tó fi yẹ kó fi kọ́bírí kẹ́ni kan sọ pé òun wá ń lọ òun pàdé múnkàrà àti nàkíyẹ́ wọ́n á bẹ̀ ìmọ̀ràn lọ sàárè àwọn òmúrò bàtàkìyà náà عن ربه ودينه ونبيه على ما جاءت به الأخبار عن رسول الله صلى الله عليه وسلم وعن الصحابة رضوان الله عليهم àwọn àkbàr wá láìmọye látọ̀ ànábì sallallahu alaihi wasallam àti àwọn sàhábà tí wọ́n jẹ́ ká mọ̀ pé ìyà ń bẹ nínú sàárè fáwọn tó bá lẹ́tọ̀ sí kọ́lọ́mọ́ sàwà lára wọn ẹjẹ́ ká sọ́ra wa gidigan wọn níbẹ̀rẹ̀ kí ni ẹbí ẹ̀sìn ló ṣe ẹlòmíràn gba dọ́kítọ́ dọ́kítọ́ dọ́kítọ́ òṣùwọ̀n fatia ẹgbẹ̀sẹ̀ wò wọn alhamdulillah so wọ́n ní phd nínú philosophy so gbàtọ́ tó wá kó wọ́n sọ̀rọ̀ àti science gẹ́gẹ́ ẹ̀ṣẹ̀ wá ṣe biochemistry so ó fọwọ́ pa tó nídà àwọn ẹ̀ ní kíní kan wọ́n ẹ̀ṣẹ̀ lọ ṣe mass communication gbogbo náà phd lẹ́bi wọ́n kàdé so dọ́kítọ̀ mẹ́ta ni wọ́n but alhamdulillah wọn àti ká fatia kí là mẹ́ta gbogbo àwọn kama ẹ̀ gbogbo àwọn arẹ́wàtà ń ṣe nínú ayé tí ò jẹ́ ká plan fálkì yá mọ̀ wa ẹjẹ́ ká sọ sẹ́gbẹ̀ ọlọ́pàá ẹlòmí ìbẹnu wa bá ṣe ẹlòmí ti dàgbẹ̀ ẹ̀kọ́ ẹ̀sìn mẹ́ra ó dàgbẹ̀ ẹ̀kọ́ ẹ̀sìn bọ̀tí ó lè lọ ẹ̀kọ́ táyé pé à ẹmú ti bẹ́ẹ̀ pé yìí dísáì pé ọ̀rọ̀ nàìjíríà yìí ṣe mọ̀ dúówò kò sí kó lójú kan tó lóṣù lóga bá tó àkọ́ parí ẹ̀dọ́ ìsákò nìkí ó sì but ẹ̀sìn tó tọ́ ni wọ́n bí ọ wọ́n nígbèrè yìí pé inú sàrẹ́lẹ̀ à yìí wọ́n bẹ̀rẹ̀ pé kí lẹ́sìn rẹ kí lọ lọ́wọ́ ọba rẹ kí lẹ́sìn kí lánàá bí wọ́n ní bẹ̀rẹ̀ pé kí ni sàtúnṣe rà ìkan nínú àwọn jàkàtì wa ó ní tó pààyàn inú jẹ́gì lórí àwọn sàtúnṣe tá à ń gbà ní pé káṣẹ̀ fọ́kọ̀ wúlò lárùn àwọn ọmọ yòó tún lò áṣẹ gbọ́ pé wọn ò lè ọmọ òlè àwọn olègbè sàtúnṣe Oh, ó lè ná sí wọn wọn kì í ta lóbi ọyọ ìwé ẹsìn rẹ kí ló kẹ́ mi pẹ̀lú ìwé ẹsìn rẹ ànábì wo ló tẹ̀lé bó ló ṣe súnmọ̀ sí súnmọ̀ tó ń sá fún tó wọ́n bí ọ lérè ẹsìn rẹ ọlọ́wọ́n bá rẹ kàlà sí mẹ́ta ẹ̀ náà ohun bí òní bẹ̀rẹ̀ ìwé ẹgbẹ́ ọlọ́mọdé àṣà tó ní gbogbo àwọn ẹgbẹ́ yẹn wọ́n ti parí fọ́ọ̀sì ìgbẹ́ ẹgbẹ́ rẹ wo ẹgbẹ́ rẹ tó fárùn bẹ̀ lọ́wọ́n kọ́ bí ẹgbẹ́ rẹ tó wọ́n sọ̀pọ̀ ẹgbẹ́ rẹ tẹ́ pé wákàtí márùn kò mọ́ bí ó ṣe kò yanjú ọ̀pọ̀lọpọ̀ yóò bèrè ẹ̀nà lẹ́sẹ̀ sùúrù ọ̀dọ́gba àwọn àbúgẹ wọ́n ń dọ́lù wa ní sísà kájọ parí nd ni so ó ti ó ti ó ti ó ti parí hnd rẹ̀ ó ti ti lọ sí pgd so àbúsá mú yàn mọ́lẹ̀ ó mọ mọ́lẹ̀ forí rere mọ mọ́lẹ̀ forí rere nípa ìwọ́n sẹ́sì sẹ́sì náà tó ń sọ ìṣó náà sẹ́sì tó náà sẹ́sì mo bí ọ́ kọ́nà ẹni adúgbò kọ́ mọ́ wá kọ̀ ń pí àgbẹ̀ kọ́nà kó ti wá yẹn gẹ́ni gbàgbẹ́ yẹn wọ́n ti so ìwọ ọmọ ìtíwọ́ náà ṣe ìyàwó náà ṣe ìtíwọ́ náà ṣe ẹ̀ ló máa sẹ́kù bal tutu ila hayata ad-dunya wal akhiratu khayrun wa abqa so ẹjẹ́ ká kíyè sára ẹmọ́jẹ́ ká torí tí wọ́n bí wá nínú sàárè ká mọ́ torí tí wọ́n ò ní bí wá ọmọ bàjẹ́ o ìtẹ́lẹ̀ àwọn afọ́wọ́n áfíìdọ̀ ọlọ́ta ara wọ́n ni ìtẹ́ẹ̀sọ ìwọ̀n ní bí wá nínú sàárè nítorí wọ́n bá ti bí bí yẹn nínú sàárè ẹmọ́jẹ́ agbájúmọ́ o èyí tí wọ́n bí wá ní sàárẹ̀ ní káṣẹ́ kí jẹmá ẹ̀sìn ni wọ́n bí wá nínú sàárẹ̀ wò nílùú alẹ́rẹ̀ awẹ́wà ilé mẹ́lẹ̀lọ́kọ́ kò sí ìtọ́tọ́kọ̀ marakan wà láti ẹnu mọ́tò mẹ́lẹ̀ ló ní wà kò sí ìtọ́tọ́kọ̀ wọn ìrìnkà mẹ́lẹ̀ ló so ẹmọ́jẹ̀kẹ́sìn ó jábọ́ mọ́jẹ̀kú jábọ́ lọ́wọ́ so nínú nítorí káwọn sún náà tàbí mẹ́rin ibi tá a máa ń lọ wọn ó bí alẹ́ rè béèrè so lẹ́bàá ìbọn wà ẹyí sẹ́yìn òfin ayé kankan dà àwọn ilé òfin ayé but àwọn láwọn nǹkan táwọn ń wò pé hàn sí ìyẹ́kẹ́ ń bẹ wọ́n gbé tó tún le ju ìgbà ṣe lọ ẹ̀yìn àbọ́dà yìí náà ẹ̀dẹ̀ àjọ ṣe ẹ̀dà ẹ̀dẹ̀ lọ tí mo lùgbà yìí kí gbẹ̀rẹ̀ tí ẹ̀ look ó look straight so that wọ́n lè forí sódà ààrùn ní ọlọ́run sọ̀rọ̀ ẹ̀dẹ̀ sọ̀rọ̀ ẹ̀dẹ̀ máa ẹ̀dẹ̀ máa bá yìí báyìí ọ̀pọ̀ sáyìí ayé ẹ̀fẹ̀ káyìí yóò da rárá nà yóò da ìkẹ́kẹ́ bẹ́ wọ́n tó ju ìtò sọ yẹn lónìí pọ̀pọ̀lọpọ̀ wa àkàgbà ló súnà ní àwọn nǹkan yòókù tàà sára nígbèsè àyíwá ẹlẹ́ àrùn sọ bá àfà àpè àbú wọ́n láti ilẹ̀ ti pọ̀ jù ṣòkòtò ilẹ̀ ti lò kéde owó wàhálà igi ni ẹmẹ́kò bólú ara o fọ́sbọ̀n ní mí o ẹ̀wọ̀tọ̀ fọ́sbọ̀n ní ìtàgbọ́ tí ó ti pòwé o bùkátà pọ̀ lẹ́yìn o ẹwọ́sẹ̀ ọgbà ẹ̀ ṣòkòtò ilẹ̀ lò kéde ẹjọ́ wọ́lẹ̀ dáadáa gbogbo àwọn ọ̀rẹ́yìn àbúkídìkan tún olóòkè pọ̀ wọ́n ti ríṣẹ́ bá ṣe ń parí láwọ̀ àwọn gbọ́ta ń sọ ìyàwó tó ṣẹlẹ̀ síwájú bá ṣe ń wà ń gbé nìyẹn bá fọ́ tó bá rí bèèrè mú sí dàkírù dáhùn alìmẹ̀já o sàfihàn bá tó ẹ̀sìn bàjẹ́ ọjọ́ orí ń dínkù sì wà ní wà ní eré wà nǹkan kọ́nàkọ́nà wàlùkọ́bùrù náà. wàlùkọ́bùrù rọ́ọ̀dọ̀ tún min riyadil janna. sáré tá à ń sọ yìí ọlọ́run kò ṣe tiwa bẹ́ẹ̀. rọ́ọ̀dọ̀ tún min riyadil janna ẹ dákun sẹ́ni kan mẹ́jọ ìwọ sáré. so wọn kà ló kó múra kó dẹ̀ mójú tó ara rẹ̀ èyí tá ń lé nínú ayé ká lè níwọ̀nba ẹ já fèsì àkìrọ̀ wa. ọ̀pọ̀lọpọ̀ abẹ́yẹ́ kí máa ṣe wáyé ẹlẹ́gbẹ̀ẹ́

ìwọ́n kí ni wọ́n ṣe wọ́n ṣe káàkiri ra ẹ̀yà lẹ́tọ́ àà ṣe tó ah, ní káàwé ní ẹwùrò ní ìdíwọ́ èyàn sọ pé òun fèsì bẹ́ tí wọ́n bí òun nínú sàárè ẹnìkọ́dà tó dẹ̀ ń jẹ pẹrẹ rẹ̀ pẹ̀lú nǹkan tí wọ́n ní bí ọ̀pọ̀lọpọ̀ wa náà ẹ̀yìn obìnrin wa tẹ́ ń bojú kọ́rọ̀ kó bá mú idó ẹlòmí inú yín náà ó kà bojú ni ó bojú ni gbogbo nǹkan ló nù ló sọ̀nù lára rẹ̀ ó jẹ́ àwọn ẹwà ẹ̀sìn tàbí mọ́ ní súnà ó sọ̀nù lára sísà ní àbí ń mú mi gan kò sọ̀rọ̀ tí ò lè sọ kò sí wà tí ò lè wù kò sí ò lè pálapàla látúnra wá ṣe kọ́lọ̀ kó tún wá ṣe ẹ̀rọ̀bí ilẹ̀ ìbẹ̀tẹ́ pé ó gbà pé ìbòkú tó ń lò yẹn olóbáyé òun jẹ́ lẹ́bù tó wà ìgbà kọ́lọ̀ kúkú sàmẹ́yẹn jẹ́ náà

yóò jẹ́ bàtà kan nínú àwọn àbàtà àlùjánnà fáwọn tó wá jẹ́ ọlọ́run ọlọ́jà wà nínú wọn so yóò jẹ́ Ànábì sallallahu alaihi wasallam inú àdíjì bàrọ̀ ìdùn ààrùn tó dà mọ́mọ́ ahùn ó ṣe ọlọ́mọ sallallahu alaihi wasallam ó ń dé ìmá wọnú sàárè yẹn àmàlàká ni wọ́n wà ó bèrè àwọn béèrè yẹn tó bá jẹ́ pé ní ìrìn tó bá láwọn béèrè yẹn dáhùn wọ́n wà àga tó lọ jókòó sínú àlùjànnà nìyẹn wo yóò rí yóò rí bó ṣe fáìn ṣe ní rọ́bì akim sáà rọ́bì akim sáà ọlọ́run bá mi à yẹ káàkiri àmà dé lónìí báyìí kí máa lọ́dọ̀ kí lóko kí mo ṣe ń bí mẹ́. wọ́n ní kó ní sọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n wá wà sáà wọ́n pẹ̀ sáré rẹ̀ fún ó fà mọ́lẹ̀ ẹ̀bẹ́ àwọn òórùn tó dáa yóò mọ̀ yóò ti mọ̀ fíìlì dáadáa tó fẹ́ lọ sí kí ni o tó fẹ́ lọ rí báyìí àbí kí sáré rẹ̀ kó jẹ́ ọ̀gbun kan nínú ọ̀gbun náà ọlọ́mọ ṣe bẹ́ẹ̀ fáwa tó yẹ pé kèfèrí ni àbólùkọtọ ọlọ́run ẹlòmíì ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ náà ṣàánú ẹlòmíì ń bẹ ẹwà lásán ló tàn jẹ ẹnìkan kọ́lọ̀ kó tún ṣe kó tún wá ṣe kó tún náà ṣe ó ní àwọn èèyàn ló sọ fún òun pé fáìn àwọn òpè à ah, bóun ṣe fáìn yọ ẹ kóun ṣe kí ni ẹ̀kọ́ náà lò ó lọ lò débi ó sì lò ó lò ó lò tó gbà fi táyé fi bàjẹ́ káàkiri àmì mọ́ bàjẹ́ ní kúta mọ̀ bẹ́lọ̀ ó ẹ̀jẹ̀ káàkiri sára wa ẹlòmí ń bẹ nínú ọkùnrin gan tẹ́gbẹ́ Allah subhanahu wa ta'ala ó fún lẹ́kùn kan sí kejì náà ló fún ìyàpọ́lọ́ àárẹ̀ sọ àfáà ní sàárẹ̀ yóò jẹ́ ọ̀gbùn kan nínú ọ̀gbùn náà àwọn olùkọ́tọ̀ náà tọ́mọ́ ti bèèrè tí ò ti mìíràn ní àà ah, iye mọ́ ní àà ní wọ̀sọ̀ àà ó sọ ọ̀nà ìwáyà mi kò ní mọ́ tí ó sọ àwọn yóò fi àjẹ́ ó wà ní wo ádámù káàdù káfí nà àga ẹnu mẹ́ni pẹ̀lú rọ́bìlá tẹ́kùn sáà ọlọ́mọ jayé parẹ́ mọ́ òǹtẹ́ náà lágbọ́ káyé tó parẹ́ gẹ́ ní ìsìn ó ti mọ̀ rí ẹ̀ta sàrà iná ó ti mọ̀ fíìlì wàhálà ẹ̀ so ẹ̀dẹ̀ wo nǹkan tẹ́ in tá a bá lò láyé á pẹ̀lú sàárè jùlọ rẹ̀ ṣẹ́gbà bẹ́ẹ̀ ẹjá káta ẹsẹ̀ analysis kan kí ni one thousand kílàwà yẹn fourteen that is one thousand four hundred forty years kánábì ṣe kí ni ó ṣe yíra ẹ̀dùn o àbídẹ̀ ṣe yíra yẹn sallallahu alaihi wasallam ó tó ṣe yíra ó mẹ́rin láyé na forty fifty three years fifty three years ṣe bẹ́ẹ̀ náà náà fifty three years here plus one thousand four and forty one ẹ̀yọ́ máa sì kọ́ ẹgbẹ́ lọ school one thousand four nine one four nine four nine four pé àrùmísọ̀lá àbàsálà nìyẹn o ìgbé kó ti tó ṣe yíra rẹ̀ àtìgbà tí àrùmísọ̀ dáyé one thousand 494 years ago ànábì ìjáyé sallallahu alaihi wasallam káàdà bí òtó dáyé àìmọ̀dúrà àwọn tó ti wá tó fi wá dérí àwọn Adam náà ẹjá fi gbà wọ́n rẹ̀ láwọn tánàbí ti dáyé òun tó tánàbí dáyé gbà sallallahu alaihi years nínú sàárè ẹni tó kú tó tàbí di ayé ó ti 1494 years nínú sàárè subhanallah ọdún ìlú yálé ìyẹ̀fẹ́ ìràyé ẹ̀dàkùsẹ̀ ìfẹ́ tí mo sọ yìí wáṣá kátẹ̀ mú pé ká mú nílẹ̀ àsìkò tó súnmọ́ wa

ẹjá sọ́ra wa bí tá ń lọ gbogbo yọ́bọ̀ ẹ̀bọ́ tá ń fi ẹ̀sìn wà yìí pé ibi tá ń lọ gbá yọ́bọ̀ ẹ̀bọ́ ibi tá ń lọ àtẹni tó ń sọ àtàwọn tá ń gbọ́ ẹjẹ́ kákẹ́kẹ́ kí èsì ẹ̀sìn ara wa ẹ wá rìn máa jìn ó jẹ́ pé nìyẹn jìyà lọ́wọ́ tóbi dòní mo dẹ̀ sí ìyà kankan tó yẹ lè jẹ láyé yìí ẹ̀yin nígbà ẹ gbàtí mo fẹ́ lò jágùn ó fámìlì ló tọkọ̀ mí ẹ ìgbà náà wà ń kọ́ ẹ láti fi kẹ́ wọ́n sùn jágùn ẹ ó gbogbo ndọ́ ọ̀sọ̀rẹ̀ ìjẹ́kẹrẹ nìkan kàn sólẹ̀ abẹ́ẹ̀kọ́ ni ó sẹ́ni tó lè wà nínú ìnira kan láyé yìí àfikọ́ jẹ́ pé níjọ́ kẹ́ nìkan kàn sólẹ̀ àfikọ́ rí dùnú tí ó jẹ́ pé yóò jẹ́ gbàgbé ìnira ó sírí bọ́ sàárè kò sí ọ̀rọ̀ kò mọ́ so ẹ tó bá ti

gẹ́gbà níbi nẹ́bí sọ sọ́lá àlọ́ ọ̀sánà ilá yàṣà àlá tó gbọ́dọ̀ ń gbà tó máa ń lọ́lá mọ̀ tó rà kíbà tó ń sọ àti bọ́dọ̀ fìyẹn náà sí but níta wọn lọ jẹ́ pé ìrìn àjò àwọn tó ti lọ sẹ́yìn láti fún wa àwọn ti lọ láti sẹ́sẹ̀ àwọn ẹ̀sẹ̀ lọ ní o kálóbí tó dé Musa Isa ti wá àwọn Harun àwọn Ibrahim Suleiman Isaaku Yakubu Shuaibu Shiku àwọn ẹ̀rọ ah, ah, <laughs> ti pọ̀lọ́ so àkídà wa ó ṣe pàtàkì kágbọ́yé bá ìgbóná nìyẹn ní inshallah ta'ala wípé alùsùnà jẹ̀má gbogbo ẹjọ́ àgbàjàmá tàà sí káàkiri ẹjẹ́ ká lọ sọ́ra nínú àkídà alùsùnà jẹ̀má òun àwọn tàà sọ ìkájà wípé àwọn mọ̀lákàdì ń fọ́sẹ̀ wálẹ̀ kámọ̀ kí èsì táwọn ṣe tí táwọn sọ ẹyẹ obìnrin tẹ́ mọ́sọ̀rọ̀ ìyẹn lọ sọ́ra hmm. gbogbo tẹ́ sọ ìwọ́n àárẹ̀ rẹ̀ ìwọ́n àárẹ̀ àti gbogbo dáa àbí àfikẹ́ báyìí ẹjẹ́ mọ́ ṣe ilẹ̀ mọ́ fọ́lá so mọ̀lákàrí kọ́ṣẹ́ wà lẹ̀ kágbà wípé mọ́lákùn náà ti ń bẹ́ o bàtọ́ bá ti ní kó gbẹ̀mí ló jẹ́ kíni o wọ́n ẹ̀jẹ̀ fẹ́yàwó tuntun ní kò kán o àjẹ́ ìṣẹ́ sáré sàmẹ́ kò kán o àsìkò tí tó máa bọ̀ tó ṣe náà tó méjì náà ti dábọ̀ bọ̀ bá ti lọ àwọn ìbílẹ̀ sọ́ọ̀bẹ̀ fẹ́ kejì ní gidi àti ṣe súnmẹ̀ kí lóun láti jẹ́ àwọn èèyàn kújọ nìká wọn bí ẹ̀gbọ́n rí pé èèyàn kújọ nìká rẹ̀ hmm. ọ̀pọ̀lọpọ̀ lè máa wo títà rí láti àṣàhàn ọjọ́ nìká rẹ̀ bí mẹ́mbà ẹ̀sì ẹ̀jẹ́ gbogbo tí èyí tó tẹ́lẹ̀ ló tọ gbogbo tó ìdáàmú fún gbogbo tí èyí ní dàmú bí ẹ̀rí ní ọ̀ká ìdí dàmú pé àà tí ní sábà mọ́rẹ̀ ẹ̀jí lè wó lẹ́ẹ̀mejì <laughs> lọ́dà míì náà ìjọ nìká ní ó ba gbogbo súnmọ̀ tó lọ́wọ́ ó ṣe jẹ́ títà mi kìí afọ́tò tí a mọ́ afọ́tò gbẹ̀ nìkan mo ní ẹnìkan mo ní o fẹ́ ọní ẹ̀yìn inú òdòdó múdá tí ìwẹ̀ bá dùn ní omi ẹkún tí ó mọ̀ sùn gan kò ní jẹ́ kó fọ́tò bó lè yàgbà èyí bọ́lọ̀ yé léyìí ẹgbẹ́ láti fara ọmọ ìyá kọ̀kọ́ lọ́nkọ́ bá ní tó bá ní forí jùn ọjọ́ nìkan àwọn ìfẹ́ yìí mo sọ fún ọkọ̀ lọ́pẹ́ pé ẹ̀

kò pẹ́ bàbá rẹ̀ dé pé ọkọ̀ ti láti bẹ̀rù nìká òṣò wọ́n so nìká yẹn in absence pé bí ọ̀nà lè ní kó yè wọ́n bá so yìí pé ọ̀ àbáyàwó lòun ti yọ̀ǹda òun yẹn mọ́jọ́ lọ orí wàhálà yẹn náà náà ń fà lọ́nà pàpà so ìyàwó ẹ ìmájì ìgbésí ayé tiẹ̀ wọ́n tó wá ṣe nìká wọ́n bá kí ọ ó ṣe nìká ọdún bímọ ọba àwọn ọkọ̀ wà ló fẹ́ fẹ́yàwó jẹ wàhálà wa pọ̀ wà ló lọ bọ̀ wọn náà lọ sí ìsìnkú tó ti gbé ọkọ̀ rẹ fẹ́yàwó sínú ìwé iṣẹ́ tọkọ rẹ wọ́n kọ́ sàbí tí ẹ ti rẹ̀ ń lọ èyí táwàdá lórí kò sẹ́ni tó lọ bí dàrẹ́sà rí nu wa fẹ́ tí ẹ̀bọ̀ sàárè bí wọ́n ṣe ti wọ́n náà bọ́bẹ̀ ń jọ́kan ni bọ̀ hmm. kí ló bá mẹ́ bí wọ́n ṣe ti mìíràn àti wọ́n náà ní ìjọba àwíyàn so kí ló bá mẹ́ lẹ́ka àgbèrà gbogbo gbogbo gbogbo àwọn ẹjọ́ mi ẹgbẹ́ lọ́jọ́ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ sí lè láwọn abáyí báyìí níta fẹ́ lọ pàdé bí àwọn èèyàn mójú tó fẹ́ àwọn èèyàn mójú tẹ́ ikú òbòbòrò ká abọ́bá ẹ̀ oníṣọ́ ilé ọmọ ibọ̀ àwọn abọ́bá sáà rẹ̀ sọ̀tẹ̀ ara wa náà abájọ́kọ̀ méjì mẹ́ta ní ìwà sọ̀rọ̀